deuteronomy orí kẹrìnlélọ́gbọ̀n mósè sì gòkè láti pẹ̀tẹ́lẹ̀ móábù lọ sí òkè nebo sí orí pisga tí ó dojúkọ jẹ́ríkò olúwa sì fi gbogbo ilẹ̀ gileadi dé dáàni hàn àti gbogbo naftali àti ilẹ̀ efraimu àti ti manase àti gbogbo ilẹ̀ juda dé òkun ìwọ̀ oòrùn àti gúúsù àti pẹ̀tẹ́lẹ̀ àfonífojì jẹ́ríkò ìlú ọlọ́pẹ dé olúwa sì wí fún un pé èyí ni ilẹ̀ tí mo búra fún abrahamu fún isaki àti fún jacobu wípé èmi ò fi fún irú ọmọ rẹ èmi mú ọ fi ojú rẹ rí ṣùgbọ́n ìwọ kì yóò rí kọjá lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni mose ìránṣẹ́ olúwa kú níbẹ̀ ní ilẹ̀ moabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa ó sì sin nínú àfonífojì ní ilẹ̀ moabu tí ó kọjú sí betipeori ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó mọ ibojì rẹ̀ títí di òní olónìí Mósè sì jẹ́ ẹni ọgọ́fà ọdún nígbà tí ó kú ojú rẹ̀ kò ṣe bàìbàì bẹ́ẹ̀ lé agbára rẹ̀ kò dínkù àwọn ọmọ Ísírẹ́lì sì sọkún Mósè ní pẹ̀tẹ́lẹ̀ Móábù lé ọgbọ̀n ọjọ́ bẹ́ẹ̀ lé ọjọ́ ẹkún àti ọ̀fọ̀ Mósè parí Joshua ọmọ Núnì sì kún fún ẹ̀mí ọgbọ́n nítorí pé Mósè ti fi ọwọ́ rẹ̀ lé e lórí àwọn ọmọ Ísírẹ́lì sì gba tirẹ̀ gbọ́ wọ́n sì ṣe bí Olúwa ti pàṣẹ fún Mósè wòlíì kan kò sì hù mọ́ ní Ísírẹ́lì bíi Mósè ẹni tí Olúwa mọ̀ lé ojúkojú ní gbogbo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Olúwa rán láti ṣe ní ilẹ̀ Íjíbítì sí Fáráò àti sí gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti sí gbogbo ilẹ̀ rẹ̀ àti ní gbogbo ọwọ́ agbára àti ní gbogbo ẹ̀rù ńlá tí Mósè fi hàn lé ojú Ísírẹ́lì.